أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له عليك وتوكلت الله أشهد صلاة الله النبي محمد صلى الله عليه وسلم لا كان صلاتنا تبع عليه الليل أتي الله صحابه àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé lánàá rẹ̀ òṣìṣẹ́ lánàá fọ́nà sọ́nà láàrùn àríwọ̀ sọ́nà títí wọ́n fi máa fi ẹgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ lọ́nà. Lẹ́yìn náà, mo kí gbogbo ìdòkó, gbogbo ara ẹgbẹ́ láàrin ìjàǹkara community. Ọjọ́ náà ti fáwọn ọjà àrẹ̀ ìgbà tó pé ìlú ọjọ́ sáà bí ayé wọ́n ṣe ta ìlànà wáyé ọjà ní ìpínlẹ̀mọ́ta àbẹ̀rẹ̀ wọ́n ta báyíká ní wa ní oṣù tó wọ́n ta àti wọ́n tẹ̀sẹ̀ ìtẹ̀wọ́n ní ìpínlẹ̀mọ́ta àbẹ̀ká ti àwọn ọ̀rọ̀ náà ta ọ̀nà ọkọ̀ àrùn kẹ̀lú ọjọ́ ti lọ púpọ̀ gbogbo àwọn bàbá bàbá lọ sí ro pé bóòlù ṣe wá tẹ́ pásítọ̀ yìí òun ti wá ní ọlọ́gbà tó kọ̀ wọn dé lẹ́yà ìrìn rẹ̀ tó ti lọ tàbí ẹ̀sùn pẹ́ẹ́nìkan ìròyìn sábà gbogbo àwọn ọlọ́mọṣẹ́ àgbáyé sí ilé wa. Àwọn tó tó mẹ́lẹ̀ púpọ̀ ìjọ àgbègbè máa lọ bí ọ̀rọ̀ ta fẹ́ sílẹ̀ ìlú ìtọ́ni àwọn ni ìrìn àjò tọ́tán tí ó ṣẹlẹ̀ kọta tí ò ní ọ̀nà ní ìrìnà ayé ẹgbẹ́ tí ó jọlẹ̀ àdéhìá àjò tó ṣe pé kò sẹ́ni tó lè mọ̀rìnbọ̀n lẹ̀ ìrìn àjò yẹn gbogbo wa láàrin afẹ́ àpọ̀. Ìrìn àjò à ń la Amẹ́ríkà gbogbo wa ni mọ́ lọ, ó ló lè mọ́ gbọ́lù lè lù wa. Ìrìn àjò à ń lọ London, gbogbo wa kọ́ là ń lọ, ó lè mọ́ gbọ́lù lè lù wa. Ó láti àjò à ń lọ Támúrà yìí, gbogbo wa kọ́ là lọ, ó lè mọ́ gbọ́lù lè lù wa. Àmọ́ ìrìn àjò ilé tí wọ́n ní àwa gbéyàwó yìí, èmi ó rìn tèmi, àlùláyà ń lè ṣe é Ìjọ òun ní kálukú wọ́n wà bẹ̀rẹ̀ ìrìn àjò náà ẹnìkankan ọmọ. Ìrìn àjò yíbò láti wá rùn, ọ̀nà wo là gbà bó láti bẹ̀rẹ̀ rẹ̀ ọ̀nà ni a wá gbé yẹ̀wò lónìí. Tó àwọn aṣọ lọ náà rí, ọ̀rọ̀ tí èsì tó lọ́ọ̀ ti fi tàbí sọ́gbà láàrín àwọn ìṣẹ́gbà, ọ̀rọ̀ ìdákùnjẹ́ dàrí láti tẹ̀rẹ̀wọ̀ jáde. Ọ̀rọ̀ ìfẹ́ ló àtẹ́wò ní fáìfáà tó bá ń bá rí sọ̀rọ̀ tó ti tọ́lọ́ ọlọ́mọdé aṣọ̀tọ̀ rẹ̀ gbogbo táàbà sọ ẹyọ ọlọ́ṣọ̀tọ̀ tó ṣe pé ikọ́ ọlọ́wọ́ ọ̀rọ̀ ọlọ́ṣọ́ ìmọ̀lẹ́ láàrẹ̀ sùpán ọlọ́ọ̀mọ sùpán ọ̀dọ̀ ọ̀tàhánlá ó ṣe fún wa nínú àìsùpán أعوذ بالله من الشيطان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت كل نفس ذائقة الموت كل نفس ذائقة الموت إلا تتعلم كل نفس فجد له ìrìn àjò dáàrin lọ ṣàárẹ́ ìrìn àjò tí wọ́n fi wà dìtẹ́ gbọ̀ngbọ̀n bí ìrìnàjò rẹ̀. ìrìn àjò yìí wọ́n kú lára rẹ̀ ẹni bá fẹ́ yóò retí ẹ̀ ẹni tí ó fẹ́ yóò retí ẹ̀ àlfà ìkanú àwọn àfà àkọrẹkọrin wọ́n wá náà ó wá ti ṣàlàyé ìrìn nípa wọn

إن الغريب غريب الأحد والسفر Àfáà lẹ́ dáwà ọmọ ń pè lárí àjúgbà ní ìpínlẹ̀ tó bá gbéra láti bí ìtọ́ àríwò ní lọ ìlọ́lọ́ta. Olóṣè ni àti lọ ìlọ́nà bí náà. Ọ̀nà gbogbo gbá àkógbà ọ̀dá ṣáàmù. Ọ̀nà gbogbo tí ń bọ̀ ó wá gbọ́dá Yámánì wálé. Àfáà ní ọgbọ́ lárí àjò Jẹ̀yìn sáyé gọ̀rí ibú gọ̀rí ìbáṣ

إليه أما إن الغريب غريب اللحد والكفن إن الغريب غريب اللحد والكفن Ẹ̀rọ bá tí a máa ti bí ìjọba ṣe àdó lọ sí mọ́ta àwọn ọmọ Màdínà, nígbà tó bá dé mọ́ta yóò rẹ̀ ló borí jọmẹ́. Ó bá dé Màdínà yóò rẹ̀ ló borí jọmẹ́. Ó dàbí ọmọ yóò bá yóò ṣáàgbé ẹni tí mo pàdé èèyàn rẹ̀ Àmọ́ ní ọ̀sọ̀ bí táàmà ní pẹ̀lú ìbùn láàrin wọn ní káfà ní. Àkọ́kọ́ inú àbájẹ́ ní ṣàrí yìí wọ́n ti rí pọ́ọ́bọ́ tó rí tí rí yẹn ibẹ̀ láàmọ́ rí gbé ebi àti yóò pẹ́bẹ̀ sí jọ́tọ́lọ́ ọba ti dáwà ibi àpọ̀pọ̀ pé ṣe bí mú ìyá wa ní ẹsẹ̀ mú ìyẹ̀pẹ́ inú ìyá wa ní a ṣe ń fìlì ara sára a ń fìlì ẹ amájẹ́ abẹ́ lọ lè gbé yìí aláhàtíwọ́n kábà wọ́n bẹ́ kòrò ibi àti yóò pẹ́ bẹ́ẹ̀ dandandandan ni ẹ̀rùn wa kọ́ ní ó ṣe dàdànà mo kọ́ ní ó ga mo kọ́ ní ó rẹ̀rìmọ̀ ọmọ àdájú ọmọ ẹ̀sànra rẹ̀ lọ́jọ́ mi ìpàdájú adáwọn àwọn tẹ́ra wá pọ̀ ọgbọ́ èmi ò lè sùn láyé ní kí lò èmi ò lè sùn láyé ní kí ni àbá ọ́dẹ́bì àwọn ipò sí kílò ilé a ní ààgbogbo kò sí oorun náà tí ò bá ti sí bẹ́ẹ̀ ní ìníwà kọ̀kọ́débù ọwà kọ̀kọ́débù ló sáré Inna al-gharib gharibun lahadi wa al-kafani. Inna al-gharib gharibun lahadi wa al-kafani. Wallah. إن الضريب ضريب اللحد والكفى تمر ساحة اليم بلا ندم ولا بكاء ولا خوف ولا حزن ولا بكاء ولا خوف ولا حزن Ọ̀pẹ́lẹ̀ ìyàjọ́ ilẹ̀ ìyà àmọ́ tó ti jẹ́ ní ìtẹ́mọ́rúsà áàtò ẹ̀yà ní ìgbésí ayé àgbòlọ̀. Èmi àti ń lọ ayé àń lò àń lò bílá àdádà mi àti ẹ̀ká bá máa yíta lò yìí. Gẹ̀mù òrò sáàtù àìyà ní bílá àdádà mi. Ọmọ ṣẹ̀ṣẹ̀ lórí tàà ṣe wà lágbógá ẹwà e láàkọ̀ọ́bẹ̀ wà láàdàlẹ́ wà láàbùgá wà láàkọ̀ọ́bẹ̀ wà láàdàlẹ́ àṣùkú ah, ló yẹ̀ ní ara wa ìlú tí ó jábọ́dẹ̀ kẹrẹ ńgbà sáàdé ó gbogbo mẹ́jọ ogún ọlọ́pọ̀ọ̀pọ̀ tó mẹ́jọ ogún sí fi ń dá àwọn ogun tàà kọ́lọ̀ yìí ìjọ bá fà á kọ ní ẹ̀kùn tẹ́lẹ̀ gẹ́gẹ́ sáàdé káàkiri fún mọ́ra kàfàrí bá nílò àjáàjì láàáyú bá nílò ìgbò mísọ́wí ìyàrá sí ni ó rí ìtẹ́yìn ó rí ṣípàrún gbà ìgbò mílẹ̀ Gbogbo ni adùn tó kúta mẹ́rin láyé ní ẹbá lọ́gbọ̀n mọ́kà ní ṣíwá gbéra lónìí àti sọ́pù bá àti ìsọ́pù tí é tàwà tó ti bọ́wọ̀. Kí lọ Màdínà tó bá ní kò ṣọ́pù wà láàrin sí ṣàwà tó ti bọ́wọ̀. Alọ́bítà orí ìbà ìrìnà ní ni adùn tí ò ní dọ́wọ̀ la bẹ́ bọ́ndẹ̀ tàbà. Bàbá ìbà ìrìnà wà sáàdì bá sí ìbù ní. Ọlọ́pàá China, Amẹ́ríkà, London, London, London, London, London, London, Tọ́pọ̀ wọ́n balẹ̀ pé a ń gbà tí ń bá tún lọ sí owó tí mo dání ìgbò tó rí. Wọ́n lọ kan wọ́n balẹ̀ ń ní ìfẹ́ nígbà bá ti ẹ̀dọ́rùn tó wọ́n bá tún wá tán alọ́rẹ̀, alẹ́bí, alójúlùmọ̀ káàkiri ìta palẹ́ṣẹ̀ kalẹ̀ ìkẹ̀ṣẹ́ wà ò lè gbé wa oúnjẹ ẹ̀ndà wá bẹ́ sìnkú ẹjá kó àpò rẹ̀ sí mẹ́wàá àpò ẹ̀wà ogún àpò gàrí ọgbà bá kọ́ gbogbo ẹ̀ kò lè tán ní àgbélé yòó وقس في الأمدد والموت يطلبني وقس في الأمدد والموت يطلبني إن يتتدى الجنة إن كان لنمو ذنكا Gbogbo tó lọ wọ́n ni a máa láìlẹ́ láti lóyà máa wọ́n ni mọ́ kí ọ

قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيه ثم تردون إلى عالم الغيب والشهادة ثم تردون إلى عالم الغيب والشهادة ينبئكم بما كنتم تعملون ألم الذي قل ما جوي إن الموت الذي تفرون منه يقول لك أنه يسامو ذلك ẹ̀yìn rúmù láti ikú tí ó pàdé ilẹ̀ ìpẹ́lẹ̀ tí ó pàdé nígbàtẹ́yìn tí ó tẹ́gbàtẹ́ lérò nígbàtẹ́ palẹ̀ máa ìgbàtẹ́yìn òun nígbàtẹ́ ẹ̀kṣẹ́kì ẹwà mímọ̀ jàrá pàṣẹ́wà Àníbọ̀dà náà ń gbà káwàá wà rò pé yóò jà ọmọdún kan lẹ́yìn ìgbà náà. Ọmọ ẹlẹ́ẹ̀kejì, alókẹta alókẹrin alókẹrún ibi lórí kẹfà ìpọ́dún mẹ́wàá ìpọ́dún kejìlá gbogbo wá sàtẹ pé eléjì òde kú mọ́ ọlọ́run ti wáyá ìgbàtàwà rò pé ń gé oúnjẹ ikú ni ikú ti yẹ náà fún ọlọ́pọ̀ pé àmì náà ikú ní ikú أشكوني وتيتو قل إن الموت الذي تفرون منه إن الموت الذي تفرون منه فإنه ملاقي تتحسن لك وتردون إلى عالم الغيب والشهادة ينبئكم بما كنتم تعملون pé tíkúrà àfẹ́kú bá bá lè gbọ́gbọ́n báyìí gbọ́gbọ́n báyìí gbọ́gbọ́n báyìí ó dábí pé kò sẹ́yìn náà lọ máa mẹ́rin adámọ̀ tí ò ní wọ́n mọ̀rẹ̀ lá. káàrí mo ṣe káàkiri rí pé táwọn bẹ́ẹ̀ kó lọ́wọ́ ẹ̀rẹ́ lè sọ lọ́wọ́ wa kò yí sí ẹ̀fà wọ́n lẹ́nu mi ṣe kèrè tí ó jẹ lálẹ́ kò sì mọ́ tí ó jẹ láàárọ̀ ọ̀tá ẹ̀yà àdúgbò pé kò ní sọ́dún tí ó máa lè jẹ́ àmọ̀tálẹ̀ tí ó ń lo kan nínú ìyẹra tó ní gbogbo wá tí wá pẹ̀sẹ̀ nínú ọkàn wa àmà tó ní àjò káàrí ìyẹra tó ní sáwá palẹ̀mọ́ rẹ̀ sàfàrí bá ìlò wà sáàbí bá ìlò wà sáàbí láyọ̀ bá ń lè وباسمه لم تزل والموت يطردني وباسمه لم تزل والموت يطلبني ما أعلم الله عني حيث أمهلتي أصعدك ما ديت في ذنبه ونسجني وقد تماديت في ذنبي ويغفر الله عني أبا الذي تقول في مبسوط بك ما يشهد فأمر الله عني حيث أمهل Ibi ọlọ́run wá ní ṣúgbùdé, ọlọ́run tó wá ṣe ní pẹ̀lẹ́pẹ̀lẹ́, ní tó ṣe ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí àwọn máa túbá kí tó kú, bí àwọn máa túbá kí tó kú, ń ṣe ilẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́, bí ẹ̀yìn tó túbá gbà tẹ́mọ̀ fẹ́ kú, tẹ́ àápùtà ń wí àápùtà ń sọ bá ibi o àmẹ́ tó kàn rẹ̀ wa o Àwọn ọkùn sùúrù bí wọ́n ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí ṣe wọ́n ṣe wọ́n tó yẹn. Bàkọ́ dídá máa dáyé tó bí dáa

ìwà pòkí ìwàkíwà ìwàlọ́wọ̀rán wọ́rọ̀wọ́rán náà gbọdọ̀ ká ẹnu ní ìbẹ́bẹ̀ ẹnu wa kí jíkú kọ́rọ̀ ọlọ́run bá sí wa gbogbo àwọn agbọ́tàtà àwọn àdàbí ẹni ọlọ́run àwọn àdàbí ẹni ẹjẹ́ ẹni láwọn ojú gbogbo àìlìṣẹ́ra ọdúnwọ́ ẹjọ́ ọ́pítù àjọ́ òtútù ẹ̀ẹ̀dá ọmọdébọn ìtàṣùgbìánù tọ́rọ wá sí kálùkù wa tán ó ní ààrùn ah, ká jẹ́ ẹ̀ṣẹ́ bá jẹ́ nǹkan tí mẹ́rùn-ún lára kálùkù wa ni ààrẹ rẹ̀ ní tòkútù wá àwọn yóò sì nítò kú tẹ̀lẹ̀kan ẹ̀ẹ̀kọ́ ó dápá tútù kó ní ìsìlá ní ẹ̀ṣẹ̀ ó máa rùn lára kálukú wa áàtùgbọ́n ọ̀pára kálukú ti lọ ẹni áàtùgbọ́n rò pé àṣìlá ní rùn lára ti ẹ̀yìn lẹ́ẹ̀lẹ́ pọ́tẹ̀ lórí olùṣọ́ ara ti wọ́n náà tí wá lọ rẹ̀ mú tí tòkùnrọ́ ló kàn wáyé kàn bù ìlú àgbọ́n tó parọ́ ni apàyàn náà tí olóòṣe tí ẹ̀ náà Ẹni tí ó kí ń délé, ẹni tí ẹgbẹ́ jíjọ ọ̀pẹ̀ kó sílẹ̀ lọ́dọ́ ní pẹ̀ wọ́n sì tó kó sì Kí sì ń gbọ́ ajá ara sọ̀rọ̀, ó sì lé sí ara rẹ̀ gbọ́ báyìí. Ẹni ó sì mọ̀ pé أما أعلم الله عني حيث أمهلني ما أعلم الله عني حيث أمهلني ألم تقبلت وأنبعد تماديت في ذنبي ويسترني وقد تماديت في ذنبي ويسترني ألا يحبط بكل أبواب مجتهدا على المعاصي وعين الله تنظري على المعاصي وعين الله تنظري أنا الذي أغلق الأبواب مجتهدا يقينا أواتله مري أنا لغولوا أتلك مري أما دسم أما دارو

على البحر وحي الله Ìjẹ́ àpòkọ́ ti lórí bọ̀ ní ẹ̀ṣẹ̀, àwọn ọmọ ìyájẹ́ ọjọ́ nìkan làwọn òní ń lọ wà ní ọmọ ونوروه وكل إنسان ألزمناه طائره في حلقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا أدانا الله وديتو كنون وديتو كنون وديتو كنون يبدو ربو سينكور فأنا بابا ومباج يو عجب لي الله ما يقول يا اقرأ كتابك ما كتير عليه ما كتير وشفتي ناي وشفتي ناي

kò jẹ́rì èmi àkíyàn ti kàpàdé o ya ṣàlá àtàkò ti bá ti àbá fúnlá àtàrùn bá àbá ya máa ń fèrò àtàrùn bá kìíyà fẹ́rin ìrọ̀lù bí ìtàkó tó lórí ya ṣàlá àtàrùn bá kìíyà في قلبي تقتلني دمك يا دم عزمي لو كنت تعلم tó padà ṣẹlẹ̀ tí wà lẹ́yìn ikú ni, ọmọ ìgbà ẹkún tó yẹ kí gbogbo wọ́n náà ṣòro. A gbàgbé ni, afọ́nú kọ́ra ni, àwọn arúgbó ayé bí ẹni tí ò dínkú, àrùgbà ibi ẹni tí ò ní kú ní ẹ̀dàpẹ̀ tó gbé ọmọ ènìyàn ọmọ ènìyàn ẹgbẹ́ rẹ̀ tí sì ń gẹ lórí tí ń kú tí ń mú obìnrin tí ń fa abẹ́ rẹ̀ tí ń fa ọmọ rẹ̀ lọ́nà òun lẹ́bi ṣowó tó bá bàtẹ́bi tóun ti ń kú lórí tóun ti ń kú yẹn Ikúlàtà sí àpá àyẹ́ ti pọ̀ lórí ilẹ̀. Ikúlàtà sí àwọn tí ṣógun ó náà rí pọ̀. Ikúlàtà sí àwọn tí kìkì náà pè ti pọ̀ Ó náà ti pọ̀ Wọ́n àjọ́ ti fáwọn ẹgbùrù àjáde ẹni tí mú ọmọ obìnrin olóbìnrin tí tó sí lórí tó sórí láti wá dán bùkù tẹ́rì láti dán dá tẹ́sì lẹ́dán dá táìmù sábẹ́ lè pàtẹ́ mẹ́ tó bá ní alẹ́ ìṣìké 7:30 pm táwọn jọ lájẹ́ òun yẹn 7:45 náà ẹni bàbá ṣàgbékú ni aṣàgbékú ni ibi èmi àti ìnà sí ìdáwẹ̀ tí wọ́n ń pè lẹ́gbẹ̀ẹ́ wa báyìí ó ń gbọ́ hajjá àrọ̀ sọ̀rá ó ń gbọ́ tí wọ́n ń pariwo àsìkò òun tó àwọn ní jẹ́ndá kọ́sọ́mà ìlú ògùn ánà òun kọ́sọ́mà kọ́sọ́mà tó kún tó lè tọ́ lọ́wọ́ ju ọlọ́run ìlú olókó wá tọ̀ lè yọ́nà bí أبعد العميان نور على نفسي وأنذبها ثانيها نور على نفسي وأنذبها وأقطع الدهر بالتذكار والحزن وأقطع الدهر بالتذكار والحزن أبعد أشكل العميان نور

ilẹ̀ afúwá ń bẹ̀rẹ̀ wà ṣe yóò ṣe rọ́ ìlú wa fẹ́ mọ́ jáwọn ìjòkó àwọn kí bàbá ọjà wọ́n kí yọ ọjà wọ́n kí àwọn ẹ́ṣò wọ́n kí àwọn elétò àwọn aláwọn fẹ́ sàgbọ́ àbáwọn ọ̀tán ipò yí ramadana tó lọ àwọn lọ wà ní ọjà yìí àmọ́ ramadana ilé ìwọ́n ti ń bẹ̀rẹ̀ ìsàárè àwọn kan alájà tó lẹ́gbẹ̀ẹ́ tó lẹ́tàn káyà mẹ́rin márùn mẹ́fà ní àmì ó àwọn ẹ̀kan ló wọ fáìlì yìí ìgbà ọdún tó ń bọ̀ náà ń bọ̀ tó ń pẹ́ lórí mẹ́rin ìjẹ́ káyínú fún wọ̀n fáìlì ó díjọ́ kanómi láàrin àwọn àfúgbà àṣìṣú náà ẹ̀mọ́ láàrin sàdọ́ àwọn alẹ́ àmìbàdà láti láti bẹ̀yẹn rahimahullah alẹ́ àmìbà yìí tí láti bẹ̀yẹn fáìlì kan ó fáìlì ni àwọn afẹ́ṣẹ́ àti bọ̀ oúnjẹ òkúnlẹ̀ nígbà ánàrà ń sọ rahimahullah káàkó múra àfá káàkó múra ó jẹ́ ilé ọjọ́ yìí ẹgbẹ́ nìkan kò rí bí sáà kò sí iṣẹ́ ìyàn mọ́ ń lò bí ìwọ́n ti tán pè gbẹ́gbẹ́ gbẹ́gbẹ́ àsìkò ẹ̀tọ́ ni àsìkò ẹ̀tọ́ ni o àwọn tó lọ́pùn gbẹ́gbẹ́ gbẹ́gbẹ́ lọ́dọ̀ àwọn ìdàmọ́bù ní kàrùkọ́ múra o yẹ́ṣẹ́ rẹ wo yẹ́jọ́ ṣe rẹ wo àárín ìwọ àtọ́lọ́ máa yẹ̀wò gbogbo ìgbàpẹ́ ìjẹ́ mọ́mẹ́tì tó wà tí kú bá dé sọ́nibọ́nà dáadáa tí wọ́n náà bá tí wọ́n mẹ́ pé àfikún ògbọ́dọ̀ ká ọmọ́dé ilé ìjábùjáwọ́ bí fún ọba sí ilé mọ́ṣe máa ilé ń bà wọ́n náà lẹ́gbẹ̀ẹ́ pé igbó ọ̀pọ̀lọ̀ káwọn mọ́bẹ̀ ìwọ náà mọ́ṣe máa àbáníkà annanẹ́bẹ̀ ìlàtíkà ààrùn-ún tọ́ ìhàrùn فأنني بأينتك الأهل منطرحا على الفراش وأيديهم تكلمني على الفراش وأيديهم تكلمني Àbá ní jọ tí kú bá jẹ́ lásìkò kú afẹ́fẹ́ lẹ̀ ni ó lè ṣe mọ̀lẹ́bí yìí ó lè ṣe ṣe mọ̀lẹ́bí yìí tọ́bátàtì àwọn kan tẹ́ ti súnmẹ́ kí ló ṣe kìlò sí ọwọ́ ọlọ́wọ́ ọwọ́ ẹni tẹ́mà ọwọ́ ẹni tẹ́mà ọwọ́ ojúlùmọ̀ ọwọ́ àpá ẹni tí ń sàpá ó ti wọ́n ẹgbẹ́ Èmi àti yóò jáde ní jọ́kàn tá àwọn aṣọ wa fún ara wa, àwọn na àwọn àwọ̀ aṣọ tá àti gọ́ọ̀sà, àtún yẹra wò, mú tó lóòrò dáadáa, àtún tún sára, sára, ẹ aṣọ àwọn aláwọ̀ ni wọ́n pọ̀ náà ولم أرى من طبيبي يوم ينفع Nígbà wọ́n jẹ́ pàtí tán jẹ́ṣẹ́, tán jí mi ṣọ́kù yí mi ṣọ́dì dára wọ́n tó kí ẹ̀sán, àwọn ọmọ lè pè dọ́kọ̀ ọwá, ẹ bá wa yẹ̀wò, ẹ bá wa yẹ̀wò, nígbà dọ́kọ̀ náà tẹ́ tó náà ti kí ní ibẹ̀ tó ti báyà, kí ó tẹ́lé mi lára rẹ̀ pàtẹ́ rẹ̀ jù lọ, èmi àti yóò ti ní dọ́kan lọ, yóò ti ní dọ́kan lọ, gbogbo àgbà àtàgbà ṣàgbà àti òye ìgbà, ọlọ́mọdé agúgbó náà, ọlọ́mọdé àmúkò mi ọlọ́mọdé olówó apá mọ́jọ olówó pàwá mọ́jọ kọwọ́ ó dánù ọlọ́mọdé àtọ́jú oorun lójú kú mọ́jọ àtọ́jú àzárọ̀ ibìkan láti àlọ́bá tí ó ti ní tí a fẹ́ sáwọn ní pé à ń wọ́ búrọ̀rùn kò sí búrọ̀rùn ẹ̀ẹ̀kọ́ à ń wọ́ ikú kí àwọn ikú ìrọ̀rùn kò sí búrọ̀rùn Wọ̀síkò àgbọ́gbù bá bọ́ wà fún lónà àti dákìlú. Àlìmáwútù bá bọ́ wà fún lónà àti dákìlú. Tàbá mọ́ kọ́tílẹ̀ àbúwábù, tàbá mọ́ kọ́tílẹ̀ àbúwábù wà ní bẹ́ ìtù wà ẹ̀bù. Ṣé ọ̀nà táa gbà wọlé ìfúnlọ́ kan yà fọ́ ìfẹ́ Hápò ni ó, abágbà dọ́kọ̀ náà dé tó gbòó tó gbòó lọ gbogbo wà ní ara ń dá náà sẹ̀yìn wà kan ọ̀rọ̀ ní máwú tó yà ní lébu. Wọ́n tó kí ọlọ́sẹ̀rì, abárílẹ̀ kan náà bí ó títẹ̀ níwò, mípì ní bá ń lé, mípì ní lé, mípì ní ẹ̀rí tí méjì àdíwà pé ń mé, ìfẹ́ ilẹ̀ jòkó láàrín ọgbẹ́ mi yìí. Èmi ni ó sọ̀rọ̀ rẹ̀ ìmọ̀ tí mo ń mí yìí. Nígbà ṣùgbọ́n náà bá tó, nínú yóò máa lé, yóò máa lé, àmọ́ bí ṣe ń lé mọ́ yẹ àtùgbọ́ ojú ìyá sí ìdìbò à, ẹ̀kí fún ní fàá, ìfún fàá, ẹ̀kí mi náà fara ìpadà. Ibi ọmọ fà ẹ̀bí òpó ọmọ fà padà, wọ́n tó máa fara wọn, yóò mọ́ tó fara wọn. Ìgbogbo yóò wá máa fà ẹ̀ ní gbogbo kásá tó tẹ gbogbo ara yóò máa fà tẹ́sẹ̀ yóò máa fà tapá yóò máa fà torí yóò máa fà tọrù yóò máa fà yóò máa fà ọ́nìkàtì ẹ̀ nígbò fà pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ̀ padà ìlárí wípé wà láàámi ìfàkúfà ní fún wọn fà ìlú yóò fà ní tí ó ń pa ohun nígbà tí ó bá gẹ́gẹ́ bá ìlú mi nígbà tí ìfọ́ bá ṣe ìgbẹ́gbóná ní jáde ẹlòmígbà tí ó bá ṣe yóò tó ara ní ẹ gbogbo gbajúmọ̀ sí ní bá yìí nípọ̀ elíkẹ̀ elíkẹ̀ elíkẹ̀ elíkẹ̀ àbá ìfẹ́ ẹ̀mọ̀ kò pẹ́ lára rẹ̀ báyìí ẹ̀mọ̀ kò lára rẹ̀ báyìí ni kí ló jẹ́ ìtìnà fún mi ìtìnà tẹ̀lé ó kàn sí àbá tẹ̀lé ó kàn mí o bí tẹ̀lé ó ṣe wá kàn mí fi ẹnu ó kàn ọ́ àmọ́ àbá lọ sọ àdẹ́sẹ̀ ìgbọ́ọ̀ṣ ká fọ́rọ̀ ní kọ́ kí la palẹ̀ mọ́dé kí la palẹ̀ mọ́dé kí la palẹ̀ mọ́dé àwọn àǹfàà tí wọ́n tí wọ́n mẹ́bí ṣọ́ wọ́n tàbí tó wọ́n ní ìdá aṣùgbáhàtà láti ẹ̀dẹ́rẹ̀ ìbẹ̀ta ìjọbọ́lọ̀ ọmọ ní gbogbo èèyàn sí láàárọ̀ ìwọ náà wá sí láàárọ̀ láàárọ̀ ní mọ́kàrà máa ríra rẹ̀ bí ẹni tó lè mẹ́jọ láni o fa'índaka náà tẹ́tìrí ya abdallá ibọ́sùwọ́ta fádà ọjọ́ abúdó sáfí abdul batayi abdul wahabi oòrùn oúnjẹ lónìí ó bá tààrọ̀ náà bí kí ọbẹ̀ ẹ̀mọ́ ẹgbókù dáadé a sọ súnná mi súnná táà ní pẹran táà ní jẹ àkíkọ rẹ̀ ó kọ tí ó wà lọ́fẹ̀ẹ́ lókù ó kọ tí ẹgbẹ́ pápọ̀ ìdálà bá débẹ̀ ó kọ rí òní hánjọ́ náà wọ́n ní kẹ́rù tó àkátó kù فإنك لا تدري يا عبد الله مصرك غدا كيفو قارن نا اوما bàbá kìíní kan ìyá kìíní kan àbú kìíní kan kókò kìíní kan aláàjì dájájá aláàjì dájájá à ń pè ọdẹ ní gbẹ́lára rẹ̀ israel ní ní bá ti bọ́ pé àtọ́lá náà jùmọ́ tí lọ bí ẹgbókù jáde bẹ́lẹ̀ bàbá dé ń bòrò kúwà kìí ṣe bó àwọn ìtọ́kù olówáwà àkókù bẹ́rún ọkọ̀ ẹgbọ́kù bọ́lẹ̀ ẹmọ́gbẹ́ bọ́lẹ̀ ẹgbọ́kù wọlé ẹmọ́gbẹ́ wọlé ó yẹ ẹgbẹ́ síbí ẹgbẹ́ sókè ẹgbẹ́ sí kódà ẹgbẹ́ wọn sókè kò ní sí máa kílókù ẹgbẹ́ sókè ẹgbẹ́ sílẹ̀ ẹmọ́ gbọ́kù lọ mo là ń gbọ́kù lọ fún àwọn ọmọ ìbò náà ń gbọ́kù lọ à ń gbọ́kù lọ bá à ń pè láwọn òkú gbọ́ ní wà láti bàtà wà láti rọ̀ mú ìwà láti rọ̀ mú gbogbo ẹ̀ ń lọ kílókù وشد نذره وصار الموت يهيبها من كل عرق بلا رزق ولا هول كل عرق بلا رزق ولا عون وشهر جرح من نبي تبربرها وصار بالحق مرا إن ضرب ضمير وصار بالحق مرا حين ضرب

yóò mọ̀ ara kálukú wa ìbéèrè ìlinigbá ìbínàwó àbá ara ní balẹ̀ ọjẹ́ tọ́ ní ní ọmọ

Ìjọba fún bọ́, ẹgbà wọn láṣọ gbọ́ra, kí wọ́n rí ṣe, bá mú àdúgbò ní ẹgbà ṣọgbò mi lójú. Ojú mi tí mo rálẹ̀ wọ́n fọwọ́ pọ̀ wọn. Wọ́n fọwọ́ pọ̀ bá wá jàṣọgbò yá ẹjàṣọgbò. Wọ́n yí padà bá wọ́n pẹ̀lú àwọn lórí fóònù, àlájìlá ogun mọ̀ sí gbogbo gini ga oyin tó kùn gẹ́gbẹ́ ra wọ́n yẹn wọ́n ṣọ́ àwọn ọ̀gá ikú wọ́n tún náà Bọ́ọ̀dá lè yá ìwàdá dúró bí ìrọ́dá parí. Mo ṣe tó jẹ́ lọ́pùpá ìyá fi wàdá dúró bí ìrọ́dá parí. Èyí tó jẹ́ lọ́pùpá ní kí bá dá ìyá wọ́n ti ń tàbí gígbọ́, wọ́n ti lú Báadẹ́ ìyáṣì, ẹ̀bí ti lọ wà já jú bí i ṣe rọrùn káfà. Ìjọ́kù wá ń tíṣọ́ sí kí gbóò láti raṣọ fún. Aṣọ tí wọ́n ti sì kúrò ìdá sọ̀rọ̀ pa rẹ̀. Wọ́n wá ń a kìí sí lára láàrọ̀

àwọn òkú ẹ̀ tí ó bá wẹ bàbá wa wọ́n bá lọ yá pẹ̀lú láti bí i láàrin àbí ìdájọ́ òkú ẹ̀ dáadáa lásọ́wọ́ àdíbàn àríbàn àríbàn wà pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àti òkú àríbàn Ẹni bá pàkọ́lẹ̀ rẹ̀ lọ́fẹ́ bá ń tọ́lágbájá ni ó wẹ̀ sí àmọ̀gbọ̀n wẹ́ntọ́ ni ó mọ̀ wùrán àbọ̀ Ìwọ mọ́lọ ògbèrà rẹ̀, iṣẹ́ ni ó bá dé ìbàjá ní ọdún lọ́mọ ẹnu oòrùn àti àrùn ọjà rí. Ìjọba dúró tọ́bá ti bọ́ ìpọ̀lọ̀. Àti ìyá bí wà àárọ̀ nínú wà àrùn ọjà rí. Mìlá ṣe yá bí wà àárọ̀ ìlú wà àrùn ọjà rí. Àtọ́jú pàdé mọ́ mọ́ bí yàtọ̀ dáwí, ìrìnàjò àlọ́ mọ́pọ̀, àrẹ̀ mọ́pọ̀, ìrìnàjò inevitable journey. Kò ṣeé ṣe kò, ìtàwọn ìgbogbo tó ṣẹlẹ̀ sẹ́mi ní sọ ni.

ọ̀gá bó lè tẹ́lú ó bá ti kọ sí wọ́n bí sí rẹ̀ àà gbọ́dọ̀ tó gbọ́n tó sí rẹ̀ ó wá kú tán àwọn àrápọ̀sọ̀ lọ́rùn ó ní ọkùnrin fàájá bá dání lè láti yá bí wà á pọ̀ ní wà á pọ̀ dáadé lẹ́bí sí wọn mọ́ gbà

أفعني وأطلعوني على الأنواع مبلغ

فوقه وغسل ثلاثا ودادا قوم بالكفن غسلا ثلاثا ونادى القوم بالكفن Ìtàbáwá púpù ìtàkùn fún ọjọ́ ìfọwọ́rí fẹ́jọ́ òótọ́, táwọn àti àti ìdánwẹ̀ ó ní kí wọ́n bá wẹ ìwẹ̀ náà, gòsùn láwọn tààlà ásáàrùn-ún, kìí ṣe wẹ̀ kan bá. Wọ́n wẹ ìwẹ̀ sí ilẹ̀ kìíní, wọ́n òróró kan bẹ lára bí ó làwọn medication kan wọ́n fi wá tó ọwẹ̀ àbá tí wọ́n bá fún ẹ̀rẹ́ lẹ́ẹ̀kẹta ọkọ̀ ìgbé márùn-ún wọ́n wọ́n ní kẹrin mọ́ ti ìrúlé torúkọ rẹ̀ jẹ́ nọ́mbà ṣáṣá nígbà tó tún ní ìlànà ó ní ìlànà jẹ́ bí pé wọ́n ò bá wa yọ ẹnu wa ni ẹnu tí ìyà kí mọ́ ń fọ́nú fúnra wa táàmọ́ ń bẹnu sí ẹnu fúnra wa wọ́n ò bá wa yọ ìwọ̀ kúnlá wọ́n à ń gbọ́dọ̀ dá omi sẹ́nu lè bábá ilé dá ìlọ́nu ti rè sí ọ̀nà ọ̀fún yóò tún lọ ní jáde sálẹ̀ wọ́n bá jáde àwọn àjọ tí kan tó ti bá wọn tẹ pọ́n yóò tún jáde padà وحكموني إلى المحراب وأنصرفوا حكموني إلى المحراب وأنصرفوا أنت بإمامي فصلى ثم ودعني خلف الإمام وصلى ثم ودعني Ṣẹ́gbẹ́ àwọn ẹwẹ́ nìkan ìwẹ̀yẹ́ nígbà tí wọ́n wẹ́ àmọ́ ìkọlà bá wá lónìí. Aṣọ ní nígbà tí wọ́n fi ṣọ́kùnlára aṣọ tí wẹ̀yẹ́ rẹ́ òkọlà bá wá lónìí. wọ́n wà wẹ́ sọ́wọ́ jí aṣọ a ọba wá jí tán wà fòkùn gbé wọ́n fòkùn só lásọ ní ó bí àmì mọ́ tú bí ń dínà lú wọ́n wá jí wọ́n jí wọ́n jí ọba wá jí tí ilé dáadáa ó ní wà kọjá

اللهم اغفر له وارحمه وعافيه واعف عنه واكرم نزله ووسع مدخله ونقه من الذنوب والخطايا بالماء والثالث والبرد كما ينقى الثوب الابيض من الدنس اللهم أقع الله اكبر ان يحسين با ان يحسين با امام ابو شعبان في ذلك انا لا بابا فوريجي انا بابا كان انا بيتي الله يبارك عليه انا اه láháúlá wọn lápò wọ́ta ilá ìlà lápòpò táwọn yìí èyí àti nítorí àti ṣe dandan mọ́ mo ní mílíọ̀n mo ní bílíọ̀n kò wúlò pálápòpò náà sọ ayé صلوا علي صلاة لا ركوع لها صلوا صلوا علي صلاة لا ركوع لها سجود لها الله يرحمني ولا سجود لعل الله يرحمني sọ̀lọ́wọ́ aláyà sọ̀látàn lárúgbùn àlà mọ́kábára lẹ́mẹ̀rin àwọn mí ká lẹ́mẹ̀ta àwọn mí kábára lẹ́mẹ̀rún àwọn mí kábára lẹ́mẹ̀fà ó wá pọ̀ ìwọ́ta kábára ó pẹ̀mẹ̀ ló ẹ̀mẹ̀je àmọ́rin tó ṣò lẹ́mẹ̀rin kí bẹ́ ولا سجود الله يرضى Bójú ṣe ṣe kọ́lọ̀wò kẹ́mi, àṣíkẹ́rì òkú dájú. Òkú ní ṣọ́rọ̀ yìí. Òkú tí bá ti ṣe ìná yóò tẹ́ni olóò dájú, wà wá ń ṣe pìyànjú yìí láàrín àwọn àwọn àfá máa fọkàn bálẹ̀ táwọn kan yóò kí ìṣọ́ lára wọn. Ìṣọ́wọ́ rẹ̀ yọ gbájúmọ́ ọlọ́mọdé àṣà kúta rí àwọn rẹ̀ ń kọ́ iṣẹ́ owó rẹ̀ ń kọ́ ìwà sí rẹ̀ ń kọ́ wà á zàrú ní wà á rí àdábáhàrí wà وأنزلوا واحدا منهم ينحد وأنزلوني في قبري على مهلي وأنزلوني في قبري على مهلي Níbi kan, níbi ẹ̀ẹ́sẹ̀ ní orí kan láti kò sẹ́yìn láwọn àbíyànsù kan. Ó ní wà pátá àwọn mẹ́rin kan wá gbé ọwá gbé òun báyìí. Ìgbọ́n wá gbé wá gbé dé ju sàárè ẹfà áńdà lórí àdíkọ̀mù rí àlámà ní wọ́n ní ẹgbẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹgbẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn bí méjì kan wọnú sàárè ẹgbẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n gbé èmi mo wá di èmi tí mo bí pẹ̀lẹ́ kaná mo wá di ẹgbẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹgbẹ́ pẹ̀lẹ́ àwọn gbórí ló ń jẹ́ṣẹ́ àwọn tíra wọn ẹṣẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹṣẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ òníyà bí bọ̀bẹ̀rí aláàmáhàlì sàárè wọ́n gbé ní ìsìnkú wọ́n gbé ní bí ìgbà tá لا حول ولا قوة وأنزلوا واحدا منهم يلاحدني وأنزلوا واحدا منهم يلاحدنا méjì tẹ́lá rẹ̀ wọ́n gbà tí gbọ́bẹ̀ tọ́sọ́yà ìwọ̀n bí bá wà náà hádà rẹ̀ èyí ò ní wá mú ṣọ́bẹ̀ ní wá dírẹ́sì inú kò tó lè dáadáa tán wá ń kì ní bọ́bẹ̀ ẹ̀ẹ́kẹ̀ẹ́gbẹ́ ọ̀tún rẹ̀ lélẹ̀ o bísmìláyì wà alábára dákìlá bísmìláyì wà alásúnlọ́tì rọ̀túlìlá àwọn ń gbé níbẹ̀ èmi tí mo lè fò láti orí òkè aládà mẹ́ta ó yá máa bó máa fò sàárè wọ́n náà rí lẹ́jẹ̀ sàárè ó yá kò bọ́bẹ̀ kò lè kò náà kò ságbára mọ́ وَمَشَّفَ الثَّوْبَ عَنْ وَجْهِهِ لِيَغْضُوَ لِلْأَنْ وَأَسْفَلَ الْجَرْحَ مَنْ عَلِيْهِ أَعْرَفَ قَلِيلٍ وَأَسْفَلَ الْجَرْحَ مِنْ عَلِيْهِ أَغْرَقَ لِي قَدْ وَكَشَفَ الثَّوْبَ عَنْ وَجْهِهِ ọmọ ni kọ́kùn tẹ́ sí tẹ́lẹ̀ fẹ́ máa tú àwọn tú okùn lára rẹ̀ ó bá tún wo ojú mi wò nígbà tó wọn náà wò tí ó rí báyìí lé wà á sára dáwọn àrújò náà ṣe lágbájá ṣe wà á lágbájá náà rẹ̀ ṣe ti kúrò láwọn ọmọ náà rẹ̀ láti kúrò láti wọ́n ṣe kúrò ní ọ́ àwọn láti kúrò wọ́n ti lọ́lé ṣọ́ àti tàbí wọ́n di adíwọ́ sí ó ó kúṣẹ́ wọn náà pọ̀

ní wọ́n fi ń blọ́pù ẹ̀ àwọn tó pápó wọ́n tó tó ní pẹ́ta àbá sì pa ìmọ̀ ẹ̀ta ẹ̀pẹ̀lẹ̀ lórí àwọn tó kìnnìkan yóò ló pa ẹ̀pẹ̀ ìsára wọ́n wá tó bẹ́ẹ̀ wá tó bẹ́ẹ̀ nígbà tó wá fi gbogbo ẹ̀ lápò àwọn mẹ́rin

wọ́n ní agbẹ́rẹ̀ dáyẹ̀ pẹ̀lú àbá àtúwárí wá tó tẹ́rì mọ́ wọ́n tó wá sí wá àti bú alóòyẹ̀ pẹ̀lú àgbẹ̀dà wọ́n pé ẹ̀dà yẹ̀pẹ̀ bó tó rí kẹ́ tó lè rí wọ́n sáwá bí ní náà máa ní bí táwọn bá ti lẹ́ta sílẹ̀ kámọ́ sí ó yẹ kámọ́ sùkú ni a tó ti dáadáa sùkú yóò ní ẹgbọ́mọ̀ sùkú iṣẹ́ ládá mọ́lẹ̀ ṣe àwọn à ń gbé wọ́n sí àwọn abúwá ní gba ládá ọmọ rẹ yóò buyẹ̀pẹ̀ ọkọ rẹ yóò buyẹ̀pẹ̀ àbúrò rẹ yóò buyẹ̀pẹ̀ àfá rẹ yóò buyẹ̀pẹ̀ gbogbo tó bá pè ní ọ̀rẹ́ rẹ tó fẹ́ràn rẹ jù nínú dáadáa tó lè ṣe fún at that moment oníkó ló buyẹ̀pẹ̀ ọmọ ẹ̀pẹ̀ tá ń bù à ń sọ fún àtẹ́kù rẹ̀ wọn ayé Nígbà tí tẹ́yẹ̀ pẹ̀lú ọ̀hún, bá bá ilẹ̀ ríyàn tó jọ ọ̀sẹ̀ ìgbìmọ̀. Àfẹ́ rí ọmọ ìtumà rẹ̀. Wà fara ó lò àlẹ́yẹ tó bá wá àbúdá lè wọ́n láhùn lò àlẹ́yẹ tó bá wá ń tàrí mú. Òṣùnà ọ̀tà wà ní ìlàrọ̀ máa ní bí rí mi àjọ́. Wà سواك إلهي من يخلصني ما لي سواك إلهي Ìrìn àjò bí ta ṣe àwọn ń fẹ́rin tó lọ Amẹ́ríkà lájọ́jì wà lè bẹ̀rẹ̀ lè tààlàjọ́jì nìṣù. Tààlàrin àjò nìṣù. Bẹ́rẹ̀ àwọn bá kúrò ní Nàìjíríà tó ọ̀sùn Kò tó ní fọ́ọ̀mù sí fáànù náà lọ́gbà ọ́ọ̀sì ta fáànù ọ́gbà èsì ẹbọ́ ní ẹ́sì lè gbẹ̀yà ìgbẹ̀ wọ́n à ní èsì ìjọba ń gba èsì kò bí ìlàtọ̀ wà dé nǹkan lọ wọ́n gba èsì orí ọba lẹ́rọ nígbà wọ́n gba èsì orí inú sàárè ìgbésí ayé náà ẹ̀kìsíyẹ́ǹsì tó ń gbogbo ẹ̀yìn sẹ́kẹ̀ láàyè ohun ẹ̀kìsíyẹ́ǹsì ó gbé ní ìbẹ̀nú bẹ́ gbé abáàrí ẹ̀gbọ́n bí àwọn ènìyàn مشتبهة على أمر يؤنسه Àbúṣẹ́bíkú wàlá àkúrìrù Ogun sàárè tó yẹ pé ayé ta wà yí nìsí, ẹni bá ní ìyá tó ní bàbá, ìjọ ayé bá bẹ́ túnmọ̀ mọ̀ ogun mẹ́yẹ̀. Ìyá yóò jáde pé kí ni èmi mo bí gílẹ̀ ló ṣe bí kú kan bá ṣe tó bẹ́ pààyàn ìyá lè sọ pé ikú tí ó bá pa á kó jẹ́ kíní kó pa mí abá ilé àmọ́ ní wọ́n kò sáré na ohun mọ́rún náà kò sí tàbúrò nìkan bí ẹ̀gbọ́n nìkan bí alágbára ní olówó ní ọlọ́lá ní gbajúmọ̀ ní àbíjì ní bọ́lọ̀pàá bá mú èèyàn pọ́ ọba mẹ́yẹ Nàìjíríà ẹsẹ̀kẹsẹ̀ èyàn awọ ẹ̀wọ̀n wọ́n dáṣẹ ẹ̀wọ̀n sí lọ́rùn wọ́n sì tún gbé dáṣẹ ó sì wọ́n súnmọ́ bẹ̀rẹ̀ wọ́n sì wà ní rẹ́kọ̀ọ́ pé bẹnugbó ẹgbẹ̀rún ẹ̀wọ̀n ní láwí ní kò sẹ́bì kankan kò sáàbùdá lọ́wọ́ ẹ̀pẹ́ kò sí o من هول مظلم ما قد كان أدهك أول مطلع أدهك Nígbò wọ́n lọ́ṣọ́ pé èèyàn kan rí wọ́n sì ń jẹ́ ìgbà ni, mẹ̀mọ́ ń tàrí rìn wọ́n tàrí òun wá nàkírí. ما أقول لهما هما كتبتهما لا منهما ما كان أخذها إذ هال لي منهما ما كان أخذها Àwọn ẹ̀ṣẹ́ wọ́n yẹ́ bí ní tí mọ̀ orí wọn ní tí tí àwọn ọmọ àyàn ربنا لا يضعف منك لا bá dé, bá bá tí àyí gítá, àwọn màláíkà yìí jẹ́ béèrè béèrè mẹ́ta péré, wọ́n bá bí èmi àti ìgbà tògbò ìyá àmọ̀ ìdálẹ̀ ni bá tí wa lójú orun àmà dálẹ̀ ní rán ní máa rọ̀ púpà tàlólúwà rẹ̀ ẹ̀dàkùn tàlólúwà fi wọ́n ní kílẹ̀ ṣe rẹ̀ kílẹ̀ ṣe tí ṣẹ́gbà ní àjẹ́mù sàárẹ̀

ẹ̀yìn lẹ́yìn mọ̀ ní tọrẹ-tọrẹ láyé alágbàkò níwájú ọlọ́run ẹ̀yìn lẹ́yìn pé láyé àjí ṣètánìbù ha yẹṣọ́ wà láàrin ọ̀rọ̀ ìbéèrè táwọn màláìkà fẹ́ béèrè ẹ fẹ́ lọ á sórí kí n lè bí kò sọ́rọ̀ mẹ́ òkú tí wọ́n ń

ìmọ̀ aláti wọ́n ní pẹ́bọ̀ láti gbígbò rẹ̀ ilé mélòó lọ́lọ́ ní ìgbòrò áìláńdì mélòó ló ní lábúkòkò mélòó ló kọ́ sórílé wọ́n ní ìtàkàrọ̀ wọ́n bára wọ́n jà ní yóò ti pé

àwọn tí ma ń pa ní lẹ́rìn jú ọ̀nà àwọn tí wọ́n tún ma ń ṣòkú àwọn tí wọ́n ma ń máa sọ ẹ́ wọ́n wà máa jó wọ́n wà máa jó pàmún bàbá òun kò bí tíra nù sàárè sí jó ẹ̀yí ń gbá lẹ́rìn mọ̀ túnmọ̀ tẹ́ ìṣẹ́lẹ̀ tẹ́ bá nílà akàyẹ̀ ẹgbà Ọkọ̀tí wọ́n lọ pọ́ ọkọ̀tí lọ pọ́ wọ́n dájọ́ wọ́n àjọ́nù rẹ̀ wọ́n àjọ́nù rẹ̀ wọ́n wá bí sọ ọ̀nà o jábẹ́lọ lè jọ fáínà dájọ́. Ẹ̀sùn bá sì kà sí ọlọ́run ẹ̀sùn bọ́ bí mọ́ tó pààyẹ̀ ni. Ìdájọ́ kàwà ń retí ìdájọ́ pé mo kán ní ó ti pààyàn ẹ̀rọ ní pápálà. Ó ti pààyàn ẹni ọmọ ẹ̀wọ̀n bèèrè ìgbà yóò ó ti pààyàn yóò sọ 25 500 million lórí ẹ̀ tó pa ẹ̀dá mẹ́jẹ̀ta yìí èwo ìdájọ́ orí mẹ́ mẹ́jẹ̀ta yìí èwo ló jìnà sẹ́ni tó báyìí tí ọ̀pọ̀ náà ló súnmọ́ ó dá ìjọwà lè dínà sọ ni ó ti pààyàn kó máa lọ láyé àtàlábíà tó lè jẹ́ tọ ìwé ẹni ní ìjọwà fẹ́ ṣèdájọ́ dàkímọ̀ pé ó ti pààyàn kó lọ lè pápá ó ti pààyàn ẹ̀wọ̀n gbére ó ti pààyàn kó lọ lè 30 million ó ti pààyàn kó lọ 20 years níwẹ̀wọ̀n àwọn mọ̀lẹ́bìdẹ́ wá ń gbọ́ndọ̀ ah, eh. àwọn mọ̀ǹkárá àwọn wégélè àwọn àjọ́gbé àà lẹ́ẹ̀rí làmàgbà dájọ́ lẹ́ẹ̀rí làmàgbà dájọ́ ẹni tí pọ̀ wàhálà ẹni tí pọ̀ ní ọlọ́rí pọ̀ mọ́ ní ẹ̀fẹ̀ máa أيوة تقاطب الأهل مالي الأهل مالي بعد من صرفوا طار وزري على ظهره فأسقل وزري على فأسقل أنك الدنيا وزينتها لا تقول أنك الدنيا وزينتها لا بعيها في الأهل والوطن láyé mẹ́ta yìí ni ó fẹ́ ẹ̀ṣẹ́ mọ́ntọ́ ìṣẹ́lẹ̀ ọmọ ẹgbẹ́ ẹ̀ṣẹ́ kan ooo ọkọ̀ ẹgbẹ́ ẹ̀ṣẹ́ kan ooo wọ́n tó rí lábẹ́ àwọn ìyábí náà ní àbá ìhàwà tí ìyábí ájímà ìhàwà. Àìrọ̀rọ̀ nínú àbìbẹ̀ ìrìsáà àti ìgbà ń káfà ní الراحم الراحم الراحم بغير السعد والكهف قناحة من ذرياك وأرضى بها وعلامة دنياك وأرضى بها ولو, ولو لم يكن لك إلا رحمة البدن ولو لم يكن لك Ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀

فعلا ọdún jẹ́ mi ìlú mọ́ sí tàbí mọ́. Ọdún ìrẹ́ mi mi mọ́ sí tán mọ́ tẹ́sẹ̀ mọ́. mi mi ti ń gbọ́ tán pè mú dákun jáàjọ mọ́ jẹ́kàtọ̀ lórí kí. Ẹ̀mí tí ń dá odò kúnlẹ̀ ń gbà tán pè mú tó bá sì kó bá ọtọ́ sí ẹni ó dà wọ́n lọ jẹ́ ìyá rẹ̀ ẹ̀dàkùnjọ mọ́ ìpalẹ̀ àrùn ilé kálọ̀ rí wá bá ti tó lẹ̀ yìí kálùkù wọ́n ti rírẹ̀ èmi ó rí tẹ́lé o ìwọ́n náà rí tẹ́ o èmọ́ ẹ̀wà ní pé ààrẹ يجعله واتقوا يوما ترجعون فيه إلى الله واتقوا يوما ترجعون فيه إلى الله ومن يطعن وجهك فجد قدرها كل نفس ما كسبت وهم لا يظلمون السوري كان مقبعة في عصر الروابات أعرف لذا مجبري كذا Ìtùlúwàwò àti gbọ̀tọ̀wọ́ ọlọ́mọṣà fún ìdáwó. Ọlọ́run ènìyàn torí ó ti dáwà ló ń bá ìpa àrùn àmọ́ gbogbo ọjọ́ tí ó bá yá ọlọ́mọ́sàjá rẹ̀ ọlọ́láyé wa ọlọ́mọ́sàjá rúre ọlọ́mọ́sàjá sọ́ọ́rẹ́ iṣẹ́ olóore títàrí ìbí máa rọrùn tàbí máa ń mọ́lẹ̀ ẹnu sàárè tàbí máa ń bẹ lábẹ́ bùjọ ọlọ́gbọ́gbà kìyànà tàbí máa ń tọmọ àjẹ́nà tí ò ní tọ́lọ́wọ́ ọlọ́mọ́sà sí rọrùn fún ọ tí ma mú ní rímìra ní sàárè tí ó ti àjà mú lọ́jọ́ ìgbé ìjẹ̀ ìkìyàmọ̀ tí ó wá jẹ́ àti wàhálà gbogbo àánàmà ọlọ́mọdá ìyàwáyà ọlọ́mọdá àti wà jìnà sí oṣù rọmọdán iṣẹ́ àjẹ́nà ọlọ́mọdá àti kọ́nà wọn bẹ́ẹ̀ wọ́n sọ́nà ọmọ ọ̀sọ́lẹ̀ àwọn àbìkọ̀ rasulika muhammad wa ala alihi wa sahbihi ajma'in subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh وعليكم السلام ورحمة الله وبركاته أجل فعلنا سبحانه وتعالى أتيه رانشيق وفيسة عند الله سبحانه وتعالى عند في ياري ولي دادا أمر أجينا في تعاجر ولي جدي أتاكير كنت بوا بسطة لا يأتيكم إلا بسطة يكون ذات يوسف إذا تقوى وعليكم السلام ورحمة الله وبركاته عند الله سبحانه وتعالى ọlọ́jọ́ tí a fẹ́ láyé áàrùn dáadáa lórí àlàáfíà lọ́wọ́ náà ti wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó fẹ́ ẹ̀gbọ́ iṣẹ́ ọ̀rọ̀ tó bá di ní ọjọ́ owó ìgbò tó pọ̀ ní òbí fọ́ jẹ́ kí a pàdé iṣẹ́ àbùdẹ́nì tó máa fi ní ìlú náà tí ọlọ́ba sọ fún ìwọ́n sára tí ó ṣe lé ọ̀pọ̀ wọ́n ní kí a gba ìdílé ìlú tí wọ́n ti ọ̀rọ̀ àfáà iṣẹ́ ara ní ọ̀la ilé ìgbìmọ̀ ìgbìmọ̀ central north ẹgbẹ́ tí a pàdé àwọn ṣètò ọkọ̀ yìí ní aago àbọ̀ ní ọ̀la nínú èròjà olórúkú fún ìṣàlùkù ìgbé tí a pàdé wọ́n jẹ́ tí wọ́n kò ṣe wọ́n fún ẹ̀sẹ̀ pọ́wà. Okay. Alaikum assalam wa rahmatullahi kó èèyàn bá sọ ẹni tó máa wò fún ẹni tó wá kú ókè lẹ́nu wá tó bá kú pé ẹni wọn ti dáadáa ókè ti ní ọjọ́ yìí tó fi ìdí tó kù ó tó dé dára tó jẹ́ kò pẹ̀lú ìta máa fún ọmọ sí ẹgbẹ́ ẹni báyìí ló kí mo sì lọ́la ìgbà láàyè wà ní ṣẹ̀lá ilé ìlànà ìlú ìlọsílẹ̀ lára àṣọ́lẹ̀ ìpẹ̀lú táà tẹ́lẹ̀ àfẹ́ni tó ní a tẹ́lẹ̀ yẹ ò bá sí lára kì kọ́ nínú tó wá tó hókù Àwa ní ẹni ó ní agbẹ́gùn wá ṣẹ́ni náà lé. Àwa gbogbo àwọn ni ó pè é, ká ní kò ní ju wákàtí díẹ̀ lọ káwórí lọ. Káwá nígbàtà ó pé yóò tẹ́ yóò mọ̀ tí ó tọ́jọ́ ti ti ọjọ́ kẹta tẹ́lẹ̀ ò ní bá fẹ́ pẹ̀lú gbogbo. Gbọ́nàgbọ́nà ni báyìí ló Saudi ni wọ́n wà ní ilé ìgbà níwá yìí bóò láti wá ṣe tọ̀ ẹyẹ tó bá wá mú ẹ̀ ẹni tó yẹn òun ló wà yan ẹlòmí ìdátọ̀tọ̀ rẹ̀ ìyẹn tá a bá ti kọ́ntàkì ẹ̀dá táà bá ti wá rí ẹni ìyẹn pé nọ́mbà rẹ̀ ò lọ àbí kò sí nọ́mbà kò sí bá ṣe lè rí jẹ́ tó àwà wo ta tó súnmọ́ èkú jùlọ ẹni ẹ̀láwà jùlọ Allah ta'ala àrùn. Ẹ̀wọ́n ni lórí inú ìdẹ́lẹ́gbọ́ ti èṣù wípé wọ́n bí àwọn ìbí ìtàn ní inú sáré àwọn tí wọ́n bá ti wọ́n ní ẹjọ́ tí pé ó jẹ́ lọ àbí ẹjọ́ tí wọ́n ti ẹ̀ nínú fún ẹ̀gbọ́n ìbá ọlọ́sùn kankan tó kú lórí ilẹ̀ yìí tí ó ti bá ìbéèrè kódà tẹ́ yẹ kú sóní omi ẹ̀gbọ́n tó kú sóní kíni orí omi níbẹ̀ náà ní tààrí ìlú wa gbogbo ibi tí sàárè rẹ̀ bá ti wà lórí ó ti pèsè bára jẹ ọlọ́dá kọjá àti wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti bọ̀tá wa kódà tẹ́ ẹranko jẹ́ ẹranko jẹ́ ẹ̀gbọ́n ẹranko yà ń bẹ̀ẹ́ ẹranko jánu gbogbo wọn lè kó parẹ́ bọ́nú adẹ́gùn láàlá rẹ̀ tó lókè ní onímọ̀ ilẹ̀ nímọ̀ yóò pèsè àṣẹ́jẹ́jẹ́ alẹ́sùn gbogbo ẹ̀dá pátápátá ní òpin ìsìnlẹ̀ ọlọ́run tààlà àwọn ọmọ ṣùgbọ́n lọ tààlà gbogbo ní kàbùkú wa tàbí tàwà láì lọ́wọ́ sọ kàbùkú alẹ́sùn lórí àwọn tàwà ń ṣètò wá sí ìpínlẹ̀ ọlọ́run sọ ẹlẹ́sùn ìran ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó jẹ́ ọ̀tọ̀ làwọn tí ó mọ̀ dáná ká ọ̀dọ̀láwọ́ tí owó tẹ́lẹ̀ tọ́wọ́ owó tẹ́lẹ̀ àwọn tí ó tó àdá ọ̀dọ̀láwọ́ tó gbogbo káńtí wa tẹ́tẹ̀ ní ti tó ọlọ́wọ́ ṣe ká ń parí ẹ̀ṣù lórí yóò bá bí ó jẹ́ abáni tó lérè àwọn ìṣọ́ ọkàn tí wọ́n bá ṣe owó lè jẹ́ ọlọ́wọ́ ti jọ̀lọ́ òfin wa àní ní kárí mi àní jọra wa lórí àní ṣègbéraga àámọ̀ ara wa wájú ọlọ́run lọ́dá kún sáà kálẹ̀ sọ̀rọ̀ wa أصلي اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك